bàbá Kọ́lá Olóòtú ẹ disappoint mi gan o yes ẹ disappoint mi because ṣẹ́rí tẹ́yàn bá rò òótọ́ tí ò bá lè sọ ẹ rí òótọ́ báyẹn ẹ lè sọ ẹ rò òótọ́ ẹ lè sọ lórí ọ̀rọ̀ nǹkan tó ń lọ torí mi ò rí full video yẹn èmi gan wá full video yẹn I can't find the full video so full video yẹn ká ní pé mo rí full video yẹn sìn màá mọ bí mo ṣe máa fún yín lésì bọ̀ tí mo rí ó short but irrespective of the video mo máa play nǹkan tẹ́ sọ mo dẹ̀ máa fún yín lésì nǹkan méjì tẹ́ sọ ni mo fẹ́ fi fún yín ní reply mi ò mọ̀ bóyá fóò ṣó mi ń lọ ṣé kò yẹ pé wọ́n tún ti flag mi ṣá because mi ti ẹ̀ mọ̀ báyìí bóyá ṣó ìgbọ̀n ló ń lọ báyìí bóyá kò lọ ẹ jọ ṣáwọn èèyàn ń wò mí ṣá àbí èmi nìkan mò ń dá ṣe prógráàmù mi ni torí ọ̀rọ̀ Facebook yìí ó ti sú mi jàre mo ṣe ń ṣe short ó ní slow connection mo ṣe ń ṣe mo ṣe ń ṣe short video tí mi ṣe ń go on live wọn torí torí òṣì tó ń ṣẹlẹ̀ lórí Facebook tí bá ń ṣe live video báyìí kò ní gbà mí kó kò tí ẹ ní ìgbà míì mo ti ṣe fídíò twenty minutes rí tó jẹ́ pé at the end of the day àṣẹ́mi nìkan mò ń dá ṣe ṣó mo ti kúrò lórí live video for twenty minutes mo dẹ̀ ń ríra mi pé mò ń ṣe ṣó so I don't know ṣé lè gan ń lọ báyìí. so ẹ jọ ẹ bá mi invite àwọn èèyàn kan wá darapọ̀ mọ́ mi. Bàbá Kọ́lá Olóòtú, this video is for you. This is for you. Eh? This video is for you. So, mo fẹ́ play ọ̀rọ̀ yín ọ̀rọ̀ tẹ́ ṣe ọ̀rọ̀ méjì tẹ́ sọ mo fẹ́ fi fún yín lésì fídíò mi ò ní pọ̀ púpọ̀ ókè ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú. ànábì ga nígbà tí àwa dàgbà yìí ẹnujọ́ mẹ́ta ìlà rí i pé ìyẹn lè lórí láyà kó sì mọ. disrespect àgbàlagbà rí ṣùgbọ́n màá disrespect yín báyìí bàbá kò ní yẹ yín. àwọn àgbàlagbà jọ wọn sọ ní ọlọ́run paná adébọrẹ wọn ò ní lọ direct attack ó gbé súnà ànábì ga. nígbà tí àwa dàgbà yẹn mẹ́ta yìí rí i pé ìyẹn lórí láyà sì mọ bú ànábì kó sì mú ìwé tí gbogbo. ẹjọ ta ni ànábì yẹn ta la ànábì yẹn ná who is by the way ta la ànábì yẹn gan ta náà ànábì gangster ànábì ní Europe wọn ò wọn ò regard ànábì yẹn as anything ànábì ò kò kò nítumọ̀ ní Europe kò nítumọ̀ ní Europe ìgbà tí wọ́n fún àwọn àwọn nígbà tó ń jà ní Syria ń gbà yẹn tó ń fún àwọn Syrians tó ń fún wọn ní asylum ní London tó fẹ́ bẹ̀rẹ̀ rádaràda ní North London tó fi wọ́n sí àwọn UK sọ fún wọn pé kó padà sílùú wọn ànábì yìí ò jẹ́ nǹkan kan ìgbà tí mo kéré ní church ànábì bọ́yìn sọ fún wa ńjọ́ bọ́yìn describe ànábì fún wa gan ànábì ò já mọ́ anything àwọn tó ti kó ní brain àwọn ni ànábì yí lójọ lójú àná kí ni túmọ̀ ànábì gan ṣẹ́yìn mọ ànábì rí ni ìwé story book òun lẹ wá sọ di bàbàrà tí wọ́n pé orí àwọn bàbá ti yín yẹn pé àwọn bàbá yín tẹ́ ẹ̀ ń sọ pé wọ́n máa sọ pé kọ́lọ́hún kó panu adébọ̀rẹ́ kó gbé náà súnà ànábì is it a normal tọ́lọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ tó normal ni ẹjọ́ ẹni tó bá ń wò mí mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín kí n lè mọ̀ pé mo mo ń lọ ìjọ ṣé ọ̀rọ̀ tó nọ́mà ni kí àwọn bàbá yín àwọn bàbá yín àwọn bàbá yín tó rí wọn ò pé yẹn tí wọn ò ní àròjinlẹ̀ àwọn bàbá yín tó pé orí wọn ti yí kán wá sí ìlú onílùú kán dẹ̀ gbà wọ́n láàyè láti máa gbé nílùú àbọ̀rọ̀ àbọ̀yè ẹjọ́ ẹ bá mi ṣí à ẹ bá mi ṣí à àwọn bàbá yín torí wọn yí torí wọn ò pé wọ́n wá láti Mali bóyá láti láti Senegal àwọn tó yẹ pé wọ́n ń dẹran káàkiri tó yẹ pé inú igbó ni wọ́n ń gbé tí wọ́n ò rí lé gbé tán wá dé wọ́n dé ìlú wọ́n rí structure wọ́n rí adé ìran wọn ò dádé rí gèlè náà ń wé sórí káàkiri gèlè náà ń wé ibi tó ń wà kọ́ máa fà kọ́ máa tó gèlè náà ń wé káàkiri sórí wọn ò ní civilization igbó nílé wọn wọ́n wá wá sílùú wọ́n rí structure àwọn èèyàn fún wọn láyè láti gbèlú kódà àwọn làwọn bàbá wa tún fún wọn láyè láti ti kọ́ ibi tó ń ti máa ṣe prayer fún wọn the next thing báyìí wọn náà gbẹ wọn léyìn wá ń gé wọn jẹ ni pé kàn máa sọ pé kí Allah wọn Allah tí kò lọ́pọlọ ṣé èèyàn ló máa ń rán Allah níṣẹ́ tí Allah yẹn bá fẹ́ paná adébọrẹ́ ṣé èèyàn ló yẹ kó máa bẹ̀ kó tó paná adébọrẹ́ wọ́n ṣe wá sọ pé kó wá wọ́n á bẹ̀ pé kó pa iná adébọrẹ́ ìyẹn ìṣẹ̀ṣe tàwa náà pè ládẹ́bọ o kó wá gbé súnà ànábì ata ló ń jẹ́ ànábì gan kó wá gbé súnà ẹ̀ ga lórí ilẹ̀ ibi tí ànábì yìí ò ṣiṣẹ́ sí ṣójú ọmọ káàárọ̀ àjíire so gbogbo ẹ̀rí nǹkan táwọn bàbá ti wá fi ọjọ́ ayé ti wọn ṣe àwọn bàbá ti yí wá ń gba àdúrà jakujaku èyí náà dẹ̀ lẹ́nu gbàgàgbàgà láti lè sọ and it's a normal thing to you ipe kí wọ́n pa iná adẹ́bọrẹ́ so táwọn bàbá tí wọ́n ń sọ fúngbà yẹn pé kọ́ pa iná adẹ́bọrẹ́ táwọn yẹn bá jẹ́ mùmú days of ignorance is over ṣẹ́yìn ò mọ̀ pé what goes wrong comes wrong ni kí ni mò ń try láti sọ ni pé tẹ bá ń sọ̀kò sí ilé àwọn èèyàn àwọn tó wà nínú yẹn number one tẹ bá ń sọ̀kò sorry tẹ bá ń sọ̀kò tẹ ń sọ̀kò sí ilé àwọn èèyàn tẹ bá ń sọ̀kò sí ilé àwọn èèyàn àwọn tẹ ń sọ̀kò sí ilé wọn ara wọn máa ní wọn ẹjọ́ ṣé mo ṣì ń lọ o ṣé mo ṣì ń wà ọ dìbò o ẹjọ́ táwọn èèyàn bá ń gbọ́ mi o kẹjẹ kí n mọ̀ so torí pé Facebook òṣì ló máa ń ṣe tẹ bá ń sọ òkò sílé àwọn èèyàn ọmọ òtò dáyé mo rí yín adis ṣóbọ mo rí gbogbo yín àti Basiru tẹ bá ń sọ òkò tẹ bá ń sọ òkò sílé àwọn èèyàn tẹ bá ń sọ òkò sí òrùlé àwọn èèyàn òkò tẹ ń sọ yẹn àwọn tẹ ń sọ kò so sílé wọn ara màmá ni wọn àwọn yẹn ò sọ̀rọ̀ nínà so tí àwọn bàbá yín yẹn torí àwọn bàbá yín yẹn ò pé tí wọ́n ń sọ òkò ah, irú kí ni gbogbo ilé ìbáyìí sọ́rí ṣé wàá mọ̀ mi. àwọn bàbá yìí yẹn torí wọ́n ti gbálẹ̀ torí wọ́n ti yí tọ́pọlọ wọ́n ti lọ tí wọn ò lọ wọn wọn wọn ò níròònú torí wọn ò pé very greedy and selfish people tí wọ́n rí civilization tó wá ń ṣe prayer yìí pé yìí pé kí Allah wọn ọlọ́wọ́ ọ̀tún méjì ó yẹ kí n fi fọ́tò Allah yẹn sí ibà ẹ̀ ṣìgìdì tó ń gbé ní tó ń gbé ní tó ń gbé ní Saudi Arabia e, e, egbére ipe kó pa iná ìṣẹ̀ṣe táwọn bàbá ti wá tán tán dálẹ̀ ipe kó parẹ́. àwọn tí àwọn bàbá ti wá yẹn wọ́n ń wò yín wọ́n ń wò yín láwò sunkún ni ẹ̀yin wòra yín láwò rẹ̀ rìn torí pé wọ́n ń wò pé à pé wọ́n wọ́n rí yín pé ẹ̀já mọ̀ nǹkan kan tó bá jẹ́ pé wọ́n bìlì pé ẹ̀já mọ̀ nǹkan wọ́n ti wọ́n ti kí fún yín. àbí àlàyé kátẹ̀wá sọ pé Olódùmarè ṣé Olódùmarè ló ṣe paracetamol àbọ̀ lòun òun ló ṣe òun ló ṣe òun ló ṣe fẹ́ńsìk tó bá ti kọ nǹkan táwọn bàbá ti wá invent wọn lọ́lọ́run ló léwé ara stupidity náà nìyẹn so ẹ wá àwọn bàbá yín sọ pé so kò dẹ̀ sí ọ̀rọ̀ kankan tó ń dá wọn lóhùn gbà yẹn táìmù yẹn dẹ̀ ti kọjá ń sìn ẹ wá ń sọ pé ìwé ìwé òfò kan ipe ìwé ìwé ìwé tó jẹ́ ipe ṣé ìwé yẹn sọ̀kalẹ̀ ìwé tó ń fi control ọpọlọ ìwé gan tí ìwé tí ò nọ́bà ṣé ìwé tó sọ pé kán pa gbogbo àwọn òòṣà ẹbọ bó ṣe translate ẹ̀ nìyẹn o pé kán pa àwọn bàbá wa dànù wọ́n gbèwé wa wọ́n tún wá fìwé ìtàn wa jẹ ipe kán pa gbogbo wa kán kán pa wá ìwé tó ní kán kán arrest kán kán kán ja àwọn tí ò bá ti gba ànábì gbọ́ kán ja àwọn ológun títí tí ẹ jọ kíní yẹn lọ kíní yẹn lọ ó ṣẹ̀ṣẹ̀ padà wá ni so irú irú ìwé òfòwò nìyẹn ẹ wá ń sọ pé ẹ ìwé yẹn náà ń jó so ládùúrú nǹkan táwọn bàbá ti wá ti ṣe tí wọ́n ti bàjẹ́ gbogbo ìwé tó jẹ́ pé ìwé tó jẹ́ pé igi ni igi ni wọ́n jò náà ṣèbí igi náà fi ṣe ìwé yẹn àbí kì í ṣe igi oje tán fi print ẹ̀ igi ni igi nìwé yẹn igi náà fi ṣèwé yẹn nǹkan tó ń fi print igi náà ni ẹ jọ̀ọ́ tí bá ṣe wà ọdíbò ẹ jẹ́ kí n mọ̀ kíní tí ó kàn ń lọ ó kàn ń lọ ni kíní yìí kàn ń lọ ó kàn ń lọ ni ṣáwọn èèyàn ń gbọ́ mi ẹ ẹ bá mi sọ pé yes ẹ sọ pé yes sórí ọmọ ìṣẹ́fẹ́ máa ṣe program lórí Facebook yìí mọ̀ mo ṣe ń ṣe recorded tí ẹ bá ṣe live ó máa lọ lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀mẹjọ kí wàá ní gbogbo òṣì ẹ jọ ṣé mo ṣì wà audible so àwọn bàbá yín wọ́n ń sọ òfò ọ̀rọ̀ wọ́n ń sọ̀sọ̀kúsọ àwọn bàbá yín ń sọ̀sọ̀kúsọ ó tún ti sọ pé wait for your signal. mi ṣe fẹ́ máa ṣe program lórí Facebook mi mo mo ṣe ń ṣe recorded tí ẹ bá ṣe live ó máa lọ lẹ́ẹ̀mẹ́wàá. mo kàn fẹ́ wò bóyá mo tiẹ̀ fẹ́ gbọ́ lórí fóònù mi ni àwọn bàbá yín sọ pé kí wọ́n kí wọ́n pa iná nǹkan gbogbo nǹkan táwọn Ọ̀rúnmìlà ṣe nǹkan táwọn Ọbàtálá ṣe nǹkan táwọn Ògún ṣe everything they did wípé kí Allah Allah yín kó parẹ́ that why Nigeria is backward today tínú yín dẹ̀ ń dùn nígbà tẹ́ bá wà lanu gbàgà tẹ́ bá ní gbogbo nǹkan táwọn ancestors ìlú yẹn ṣe wípé kí Allah kan kó parẹ́ kó wá máa gbé súnà èéfín ràn yín lọ Mẹ́kà. àbọrú àbọyè bàbá mi so ẹni pé ẹni kò dẹ̀ séèyàn kankan tó ń sọ̀rọ̀. mílíọ̀nù èèyàn nígbàgbọ́ sí ó sì fàyà kí wọ́n máa dáná ṣùgbọ́n ó tẹ̀lé ṣùgbọ́n màá. ẹ ìwé ìwé tí bílíọ̀nù èèyàn nígbàgbọ́ sí. tí àwọn aláàfáà bá máa sọ̀rọ̀ náà wàá lọ́ọ́ pa náà débọ̀rẹ́. àgbàlagbà bá wọ́ra ẹ̀ lẹ̀ ẹni ìwé tí bílíọ̀nù èèyàn nígbàgbọ́ sí. tí àwa dàgbà ẹnujọ́ mẹ́ta ìlà rí pé èèyàn lè lórí láyà kó sì mọ bú ànábì kó sì mú ìwé tí gbogbo bílíọ̀nù èèyàn nígbàgbọ́ sí kó sì fàyà kí wọ́n máa dáná sun kí sì máa sọ àlébù ànábì yányáyá yẹn. yẹ rí ànábì is just an imposed hero nílẹ̀ wa is an imposed hero imposed hero ni yes is an imposed hero tí anybody lè bú nílẹ̀ wa kò já mọ́ anything. He's a nobody. Kò já mọ́ kankan ní lórí náà. Mósì tọ̀tọ̀ fi ròyìn Jésù pé Jésù rìn lórí omi, ó ṣe lé, ó ṣe lé. Buddha ló ṣe náà. Buddha ti live. Ṣé ṣé Búdà ò live? Bí ó bá bí over one thousand years kí kí kí Jésù tó wá sáyé. Mósì tọ̀tọ̀ sọ nípa tó ń sọ nípa Jésù. Búdà dì náà. Buddha ni now. So Buddha kò kò kò kò kò kò kò force anybody kò dẹ̀ sọ pé anybody tí ò bá ti tẹ̀lé òun wípé kí wọ́n kàn pa Ẹ jọ̀ọ́ ṣé mo ṣì wà audible kí ni mi ò mọ̀ bóyá ń lọ. I don't know. I don't know. Mo fẹ́ máa rí reaction àwọn èèyàn yẹn ló máa mọ̀ pé ìyẹn ni mo máa fi mọ̀ bóyá mo wà audible torí nǹkan tí Facebook máa ń ṣe fún mi. Bùdà ti leave ṣé ṣé búdà ò lè. ẹ máa react ẹ kẹjẹ kí n máa mọ̀ pé kíní yìí ń lọ ẹjọ́ ẹ máa bá mi show reaction tẹ́ bá show reaction yẹn náà àwọn Facebook máa fi ń ṣe kíní bọ̀ tán bá rí pé ẹ̀ ń react páwọn èèyàn ń react á jẹ́ kí fídíò yẹn á jẹ́ kó lọ díẹ̀ tí ò bá sí reaction èèyàn onímọ̀ bóyá àwọn èèyàn ń gbọ́ nǹkan tó ń sọ ẹ máa bá mi show reaction ẹjọ́ ẹ máa bá mi show reaction so Buddha ó ti live before Jésù buddha dẹ̀ ṣe ó gbélé ayé ṣe nǹkan re yes krishna ó gbélé ayé ṣe nǹkan re gbogbo àwọn yẹn wọ́n wà wọ́n wà òkè ju ànábì yín lọ kò sí ìròyìn gidi irú àwọn júù gan tó ń jẹ́ pé àwọn ní kínní kò sí ìròyìn gidi kan táwọn júù sọ nípa ànábì ẹ̀yin ọmọ ẹ̀yin lè káàárọ̀ ajíire nìkan ni mo ti máa ń gbọ́ pé ìwà náà fi ń ròyìn ànábì àwọn júù kò síwà dáadáa kankan tí wọ́n lànà bì yín ni àfi jàgídíjàgan àfi jàgídíjàgan àfi jàgídíjàgan ẹ wá ń sọ pé èèyàn kan ò lè kí ló dé téèyàn ò lè jó ìwé tó ń gbé tó ń jù sínú fún recycling ìwé táwọn òyìnbó tó ń jù fún ẹ má bá mi show reaction ẹ má show reaction ẹ kàn má show reaction má má mọ̀ káwọn èèyàn ń gbọ́ because ìyànbá tí gbogbo ẹ bá dọ̀ọ̀lẹ̀ èèyàn onímọ̀ bọ̀ ń sọ̀rọ̀ ìwé tí àwọn èèyàn ìwé tó ń jù sí recycling ìwé tó ń jù sí recycling ìwé tó fi ń ṣe toiletro ìwé tó jẹ́ pé àwọn àwọn àwọn arab gan kò ṣèbí wọ́n print ìwé yẹn ń ṣomólú gan ṣèbọn print ẹ̀ ń ṣomólú koran ní yorùbá ṣèbọn ṣòbọn wọ́n print ẹ̀ ṣòbọn wọ́n print ẹ̀ ní ṣomólú ṣòbọn print ẹ̀ ń ṣomólú àbí mẹ́kà náà náà ti ṣe ti náà ti náà ti print àlùkùrá ní ọ̀dọ̀ wa ni ṣé mẹ́kà náà ti print ẹ̀ ṣé mẹ́kà náà ti print ẹ̀ tẹ wá ń sọ pé ẹ tiẹ̀ mọ̀ pé èèyàn kan bó lè bú ànábì wà bó lè wá ànábì bọ̀ ìgbà tí wọ́n ń bú ògún tí wọ́n ń sọ tó ń ba ògún lórúkọ jẹ́ tí wọ́n ń ba ọ̀rúnmìlà lórúkọ jẹ́ tí wọ́n ń ba ṣòǹgó lórúkọ jẹ́ tó ń tún parọ́ pé ṣòǹgó bàbá tiwa ó dòyà ẹ̀ ṣòǹgó aláàfin ṣé ṣòǹgó aláàfin tó jẹ́ pé wọ́n sọ pé màmá wọn tètè kú òun ló wá dó ṣé òkú ìyá ẹ̀ ló lọ dó lọ́run tí àwọn tí ẹ̀yin tẹ̀dẹ̀ tí ẹ̀yin muslim tí wọ́n ń sọ káàkiri ní mẹ́kà tó ń sọ káàkiri nílẹ̀ wà lẹ́nìí tó bá máa sọ pé ẹni ègbé ẹni ẹ̀kọ́ làwọn bàbá títí wá so ẹni right àti lè bú àwọn ancestors wa but àwa ò ní right láti bú ànábì kò ní dágbá fún ànábì yìí yẹn kò lè ragbá fún ànábì yẹn àdúrà yìí yẹn gan kò lè dá fún Allah fún Allah fúnra rẹ̀ Allah psychopath kò ní dá fún Allah yìí yẹn kò ní dá fún Allah kò ní dáa fáànọ́bì kò ní dáa fún gbogbo wọn papọ̀ àti gbogbo fámìlì wọn àti Ibrahim bàbá wọn olè olè ní Ibrahim mo ní mo lè ṣó ẹ nínú Bible tí Ibrahim ti lọ jalè ìgbà tó lọ tó lọ rescue Lot wọn náà pa gbogbo àwọn ará ìlú yẹn wọn jí gbogbo ẹrù wọn kó ó wà ní Bible olè ní bàbá yín Ibrahim olè ní olè òun ló bẹ̀rẹ̀ agbésùnwọ̀n mi so ẹ wá ń sọ yìí pé ẹ mọ̀ yìí pé àwọn èèyàn máa change ẹ mọ̀ pé ẹ mọ̀ ẹ tí gbọ́ nǹkan tó ń pè ní revolution ẹ mọ̀ pé revolution ṣẹlẹ̀ ní France àbẹ́ ẹ mọ̀ pé revolution ṣẹlẹ̀ ní Europe ṣe rò pé Europe tó wà tó wà peaceful lẹ́ni nígbà tó ń fi religion control Europe tó ń sọ àwọn Europe di ẹrú tó ń bẹ́ orí àwọn oníṣẹ̀ṣe ní Europe àwọn ọmọ later generation àwọn ló bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ òun ló jẹ́ kí àwa lè gbé Europe lénìí. àwọn ló jẹ́ káwa lè gbé Europe lénìí. ẹ ṣèjọ ìyá mi kò lè dá fún aláwí yẹn ẹ jẹ́ ká tó á gbọ́ next ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ ni o mo fẹ́ mo fẹ́ fi síbẹ̀ yẹn sìn. so bàbá Kọ́lá. ṣé wọ́n ya ìwé tí gbogbo èèyàn bìlíìfù lé lórí níbo lẹ wà nígbà táwọn àǹfààní ẹ̀kú eégún wọn kò síta wọn á dá wọn sun ló ń bọ̀ náà ó lọ́rọ̀ kan tẹ́ ẹ sọ tí mo fẹ́ fún yín lésì lé lórí ẹ ní àáfàá kan wípé ó máa ń ṣe wáàsí lẹ́kọ̀ọ́ wípé àwọn oníṣẹ̀ṣe lọ pa mo fẹ́ kẹ mo fẹ́ play kíní yẹn ni o èyí náà lẹ sọ o. ẹnu gbẹ̀yìn gan o boom do hundred thousand mistake tó wà ń bẹ̀ bí o tiẹ̀ jẹ́ mistake tó bá ní mistake ní kọ́ àwọn èèyàn náà fẹ́ gbọ́ tiẹ̀ ṣé wàhálà wà ń bọ̀ àbí òsì. wọ́n pe àfa akọni apálára nílùú èkó wáàsí ni máa ṣe tí ó sì máa ṣe wáàsí tí wáàsí rẹ̀ ó gbóná jaja lọ́dún tí wọ́n gbé apálára ó ṣe wáàsí ni ẹjí gbé wọ́n sì lọ rè pa àwọn ju òkú rẹ̀ sínú ọ̀sán lẹ́kọ̀ọ́. àkóbá ńlá tó ṣe fún ẹ̀sìn ìbílẹ̀ lọ́dún náà kì í ṣe kékeré ìgbàgbọ́ wọn ni wípé bí ẹ bá mú apálára kò lẹ̀ wáàsí ẹyẹ ṣe gbá ẹyẹ ṣe bọ ẹyẹ ṣe nǹkan kan tí ń sọ yìí yóò kò lẹ̀ rárá tí wọ́n pa apálára tán àwọn èèyàn wá ní sympathy ó sì w wà lára tó jẹ́ ìsìláàmù orílẹ̀ lẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀ lẹ́yìn ikú apalára ẹ̀sìn bílẹ̀ tẹ́ ń fẹ́ lójú yìí. wọ́n ya ìwé. ẹ jọ ṣe ẹgbọn kan tí Kọ́lá Olótù sọ ó ní àáfàá kan ó ní apalára ní lẹ́kọ̀ọ́ ló gbógun ti ẹ̀sìn ìṣẹ̀ṣe ó nígbà tó gbógun ti ìṣẹ̀ṣe ó náà wá pa àáfàá yẹn ó láwọn oníṣẹ̀ṣe ló kidnap ẹ̀ ẹ jọ ṣé ìtàn tẹ́ ń sọ yìí ṣó ní proof ṣé ìtàn tí ẹ ń sọ yìí ṣé proof wà ṣé proof ẹ wà bàbá kọ́lá olótù ṣé ìtàn tí ẹ ń sọ nípa apálára ẹ ṣé proof ìtàn yẹn wà ṣé ìtàn yẹn ṣó ní proof ṣé wọn pé mi gan ò rí kinní lórí fóònù kejì ṣé ìtàn yẹn ṣó ní proof ìyẹn ìtàn apálára tẹ́ ń sọ yìí ni o ṣé ó ní proof ṣé proof ẹ wà wípé àwọn oníṣẹ̀ṣe ló gbé apálára àbí wí apálára ṣe runs táwọn muslim ẹgbẹ́ ẹ̀ tí wọ́n jí gbé ẹ jọ ṣé mo ṣì wà audible mi ò bóyá mo wà audible I don't know I don't know mi ò láìkí báwọn èèyàn ṣe ń wò mí ẹ ṣe. ṣé ìtàn yẹn tí ní proof okay okay okay okay ṣé ìtàn tẹ́ ẹ̀ sọ yẹn ṣé proof ẹ̀ wà ẹ wá nígbà tó ń gbé apálára yẹn tán ó kí Islam kó wá yí àwo ló ṣẹlẹ̀ because èkó lèmi gbé o èkó lèmi gbé o lùtù mo ti ṣe tán o tó bá ní pé ibi tí èèyàn gbé jù nílé ayé èkó ni mo gbé jù o ọmọ Ondo state lèmi o bọ̀ tí n bá ka yí àmì nígbà ọdún tí mo sì lò láyè èkó ni mo gbé jù èmi ò dẹ̀ gbọ́ story yẹn so àwọn oníṣẹ̀ṣe wo ló lọ gbé apá lára aṣáàmù ajágbe mọ́ kèfèrí bó ṣe bú oníṣẹ̀ṣe títí kí ló dé tán ṣe lọ gbá jágbe mọ́ kèfèrí máa kan náà wà tó máa ń kọ orin báyìí máa kan wà tó máa ń kọ orin kí ni mo ti gbàgbé orúkọ máa tó máa ń kọ orin kan tó máa ń bú oníṣẹ̀ṣe gan báyìí tó máa ń bú oníṣẹ̀ṣe gan tó máa ń kódà kó máa ń kéwì báyìí gbà yẹn tó máa ń ṣe tó bá ń bú oníṣẹ̀ṣẹ̀ṣe tó bá ń bú oníṣẹ̀ṣe yìí sí Fọlátúnjí ni àbí nǹkan kan wáì tí wọ́n ṣe lọ gbé wáì tí wọ́n ṣe gbé ṣé apálára nìkan ṣoṣo ni àáfàá tó máa ń sọ pé kí wọ́n panu Adébọrẹ́ tó sì jẹ́ pé apálára ni àwọn oníṣẹ̀ṣe wa lọ gbé tán wá lọ pa ṣé ó yẹ kán máa gbọ́rùn kan bẹ́ẹ̀ lẹ́nu yìí because ẹ̀yin try láti sọ fún wa ń sìn pé ẹ torí ìṣẹ̀ṣe tá à ń fẹ́ lójú yìí ìṣẹ̀ṣe tá à ń fẹ́ lójú ipe ẹ̀ ń sọ pé kínní so àwọn kan wà láti ibi two hundred wọ́n gba wọ́n ń ṣe prayer wọ́n á máa sọ pé kí Allah kó pa iná ìṣẹ̀ṣe àwọn bàbá wa rẹ́ àwa náà ti àwa náà máa paná Islam a máa pa iná bẹ́ẹ̀ ni kí àwọn alálẹ̀ wa kó dìde ṣé wọn pé àwa ti ń sọ láti bí ọdún bíi mẹ́rin kí àwọn alálẹ̀ wa igba irúnmọlẹ̀ kó wá dìde kó wá paná Islam nínú nínú ìṣẹ̀ṣe wa gbogbo ẹ̀sìn àjèjì ṣẹrẹ́sìn àjèjì tó bá wá tí ò wá gbógun tì wá ó fúrì nínú nílẹ̀ wa ṣùgbọ́n ẹni ẹ̀sìn àjèjì tó jẹ́ pé wọ́n fẹ́ fi ba ilẹ̀ wa jẹ́ ni wọ́n fẹ́ fi gbalẹ̀ wọ́n fẹ́ fi kọjú wa sí àwọn baba ńlá wa gbogbo wọn pátápátá kí àwọn igba ọrùn mọlẹ̀ kó máa fa gbogbo àwọn ẹ̀sìn yẹn tú tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò tí gbòǹgbò gbòǹgbò kí olódùmarè kó wá pa gbogbo iná gbogbo ẹ̀sìn àjèjì tó ń jó gbogbo iná ẹ̀sìn àjèjì gbogbo ẹbọ àjèjì ní ní ní orí ilẹ̀ àwọn irúnmọlẹ̀ irínwó ọ̀run tó mọ ilẹ̀ kí olódùmarè kó pa iná gbogbo ẹ̀ kí olódùmarè kó fa ẹ̀sìn náà tu ti gbòǹgbò ti gbòǹgbò kó dáná sun bí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ Okay, thank you. Thank you, bàbá mi. The story is about some group of not oníṣẹ̀ṣe, some who did were not oníṣẹ̀ṣe, but how did you see now? Nǹkan tó máa ń pè ní ṣẹ́rí double identity ò dáa. Ẹ̀dẹ̀ ẹ̀yin tẹ ní voice, ẹ̀ wá lọ sórí internet, ẹ̀ wá ń ẹ̀ wá ń wá spread fake news. Oníṣẹ̀ṣe mélòó náà ti arrest? So tí àwa ta jáde ta nígbà tá a ti kọ́ṣán a ti ń pariwo a ti ń kọ́ṣán yín láti bíi three or four yìí five years ago pé kẹ lọ ti ọwọ́ wọn yín baṣọ kẹ má bú ẹ kẹ má bú ṣẹ̀ṣẹ̀ wá wọn bàtẹ̀dẹ̀ ẹlẹ́ẹ̀gbọ́ new generation lélẹ́yìí o ẹ wo rehearsal ẹ ti rí ẹ ti ẹ ti jẹ breakfast yín yes ah ah yeah ẹ ti breakfast ẹ ti ẹ ti rehearsal ẹ ti because ẹ ti àwọn tó tún bọ̀ ẹ tún mọ àwọn tó tún bọ̀ dáhùn àsìkò ló tó ẹ ti aago yín ó ti kún àkúwọ̀ sílẹ̀ lọ́dọ̀ ọlọ́run olódùmarè ló ń dì pẹ̀lú yín ẹ mọ̀ ni olódùmarè ló ń dì pẹ̀lú yín lọ́wọ́lọ́wọ́ ń sìn aago yín ó ti kún àkúwọ̀n sílẹ̀ lọ́dọ̀ olódùmarè tó orí àwọn bàbá yín yẹn bá pé nígbà tẹ́ ń gbógun ti àwọn kan táwọn yẹn ń wò yín ẹ mọ̀ pé tọ́wọ́ sọ wọ́n tẹ bá ń lékun síyàn tó bá ń léjò sí yín kí ló máa ṣẹlẹ̀ wọ́n ní ejò yẹn máa kọjú ìjà sẹ́niyẹn padà ni ẹni tó bá nà ká kan sọ máa là kejì ẹ̀ bẹ́ẹ̀ ni tó kù máa jẹ́ tiẹ̀ àwọn bàbá yín tó wá láti Mali yẹn torí wọn ò pé yẹn àtàwọn Sẹ̀nìgà yẹn torí wọn ò pé tó jẹ́ pé àwọn bàbá ti wa tó jẹ́ inventor àwọn náà wá dojú àwọn náà wá sọ di kíní lẹ́ni ṣá ẹ lè sọ pé ẹ̀yin gan lè sọ pé ẹ̀jọ́ láìṣẹ̀ṣe ẹ̀jọ́ láìṣẹ̀ṣe ẹ̀jọ́ láòsàn yìí ẹ̀jọ́ láòrúnmìlà ẹ̀jọ́ láòrìṣà a ti sọ pé kẹtì kẹyìn kẹtì ẹ wá sọ nǹkan èmi tiẹ̀ ti gé sí márùn mẹ́ta sí i èmi márùn ni mo sọ tẹ́lẹ̀ ẹni tó bá lè sọ nǹkan mẹ́ta péré tí Muhammed ṣe ní ilẹ̀ wa màá fún ní hundred thousand àwọn tọ́nà máa tún support mi ti wà ó kéré ènìyàn gba five hundred k ẹ sọ nǹkan mẹ́ta tí Muhammed ṣe kò ń ṣe pé ẹ ló kọ yín bó ṣe ń sìnkú òyìn ẹ̀kọ́ o ṣé aṣọ òkè ló invent àbí adé ló ṣe fún wa àbí kòkò nǹkan tó tí tó yẹ pé Muhammed ló ṣe tí Muhammed ṣe ní tó ṣe fún ìran wọn káàárọ̀ àjíire yes nǹkan tó ṣe tá a dẹ̀ máa tọ́ka sí pé ah at least àwọn technology àwọn bàbá gbé wá sílé ayé lẹ́ni a ṣe ń rí a ṣe ń fìrù kẹrẹ̀jọ ara ẹ̀ ní fìlà tó wà lórí yìí òrìṣà ńlá ni alábàáláṣẹ òun ló òun ló hun aṣọ fún wa òun ló ṣe òun ló ṣaṣọ òkè fún wa òun ló ṣe fún wa so òun ló ṣe aṣọ híhun olóko aláṣọ híhun ìrẹ̀kẹ̀tẹ̀ fi sọ́rùn Ọ̀rúnmìlà ló ṣe a sì ń rí yẹn ń bẹ̀ so kí ni Muhammed ṣe ẹ jẹ́ ká mọ̀ ọ́ tá bá nǹkan mẹ́ta tí Muhammed ṣe tá bá tí Muhammed bá ṣe nǹkan tó bẹ́tà ju nǹkan táwọn bàbá tiwa ti ṣe ìgbà yẹn la sọ pé a nílì àwọn bàbá yẹn mọ́ wípé ẹnì yìí ó bẹ́tà àwọn bàbá wa but without that ẹ pé kò sí value kankan tí Muhammed ṣe ju pé wọ́n wá lo orí fo Muhammed wọ́n wá lù wá lórí wọ́n wá wọ́n wá wọ́n lù wá wọ́n lórí wa àwọn wọ́n wá ten billions of billions owó tó yẹ kán fi túlù ṣe wọ́n lọ fi túlù Muhammed ṣe wọ́n lọ fi túlù ṣé kò ń ṣe kò ń ṣe olè nìyẹn ni báìbù gan sọ pé olè olè wá kí ni bíbélì sọ ó ní olè wá láti pa láti jí kí ni nǹkan mẹ́ta wo ló sọ yẹn the chief comment to kill to steal and to destroy nǹkan tí báìbù pè é nìyẹn olè wá láti pa láti jí àti láti ba nǹkan jẹ́ lẹ́ẹ̀ni wọ́n wá lórúkọ Muhammed wọ́n kó gbogbo ogun wa wọ́n kó lọ sí Mẹ́kà lórúkọ Muhammed Muhammed wá jí gbogbo àwọn ọmọ ọ̀rúnmọlẹ̀ ó sọ wọ́n di ọ̀tá bàbá wọn ó fẹ́ pa ìṣẹ̀ṣe wa run ẹ jọ ṣé ọ̀rọ̀ tí bíbélì sọ yẹn ṣé kò bá Muhammed yín mu ṣé kò bá Muhammed yín mu ṣé kò bá Muhammed yín mu ìfà ẹ disappoint mi o ó dùn mí gan pé reception mi ò dáa mo máa put ìṣòtò àná ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ẹ ṣé o mi ò mọ̀ bóyá mo ṣì wà audible o mi ò mọ̀ bóyá àwọn èèyàn ń gbọ́ mi am I still audible? I'm putting the show to an end now. I'm putting the show to an end. So, a máa pàdé lórí TikTok. A máa a máa fọ́ṣẹ́ ṣe rí gbogbo bad translation tẹ fún wa yẹn. A máa wá retranslate ìwé yẹn. Ṣé mo kí mo sọ fún yín pé bàbá yín Ibrahim ó jalè nínú Báíbù. Ó jalè olè nígbà tó lọ rescue Lot wọ́n ló kó ọmọ ogun three eighty seven bo ló ti rọ́mọ ogun ìlú tó ti ṣàtìpó ó wá kó ọmọ ogun three eighty seven wọ́n ní nínú àwọn ọmọ ogun tó tẹ̀lé ní o wọ́n lọ wá lọ síbẹ̀ lóru wọ́n lọ síbẹ̀ lóru wọ́n wá jí gbogbo ńgbà tó ń pa gbogbo ìlú yẹn tán wọ́n jẹ ìlú yẹn run wọ́n ṣèbí ráùtì náà lọ rescue wọ́n jẹ ìlú yẹn run wọ́n wá kó gbogbo nǹkan ìlú yẹn wọ́n wá sọ di títí wọn ṣé kìí ṣe olè nìyẹn olè ni olè ni Ibrahim òun ló ká àwọn ọmọ ẹ̀ lólè olè ni Ibrahim yes olè ni Ibrahim olè olè ni olè ni Ibrahim olè ní Ibrahim nínú Genesis fourteen yes òun ló ti ṣẹlẹ̀ tí o báwo ló ta ló kọ́ bọ́n ṣe ń jagun bíbélì sọ pé ìwọ so rich in cattle ṣèbí wọn lòun àti bàbá ẹ̀ ṣùgbọ́n náà ṣèbí gbére ìrìn egbére náà náà rìn dé Canaan báwo ló ṣe di suddenly dolówó báwo náà ṣe ń lówó láyé ìgbà yẹn olè náà máa ń jà wọn á lọ kógun jàlú ni wọn á pa gbogbo ìlú yẹn run wọ́n á wá wọ́n á wá kó nǹkan ìní wọn tó bá ti lọ tó ti halẹ̀ mọ́ wọn gòrògòrògòrò tó bá ti padà dé wọ́n lá wá san á wá san á fún Melek Sedek bó ṣe wà nínú báíbù nìyẹn ó lọ ń jagun kiri olè olólè ẹni tí wọ́n ẹ̀pù òun náà òun náà ló bẹ̀rẹ̀ orí burúkú yẹn àwọn Kenanite ṣe lóore ni wọ́n gbà sílùú wọn the next thing ni pé ó láti sọ fáwọn ọmọ ẹ̀ pé òun sùn lóru o god òun sọ pé ìlú yẹn máa jẹ́ ti tòun wọ́n màsákà gbogbo àwọn aráàlú yẹn wọ́n pa gbogbo wọn ni ó wà nínú báíbù náà wọ́n pa gbogbo wọn ni nínú book of Joshua ẹ lọ ka sórí bọ́n ṣe pa gbogbo àwọn Canaanites àwọn tó tẹ̀lú wọn dó wọ́n pa gbogbo wọn dànù ṣerú bàbá yẹn lẹ wá ní kó máa ṣe aṣá ah, if I don't understand. Eh? Eh? ọ̀dájú bàbá tó fẹ́ dúnbú ọmọ ẹ̀ ọpẹ́lọpẹ́ àwa ní evidence a ní archaeology evidence ẹni tó rescue ẹ̀ ìdí tó ń ṣe gbógun ti ṣẹ̀ṣe nìyẹn yes òrìṣà èèyàn dúdú ni ò jẹ́ kó pa ni ò jẹ́ kó pa ọmọ ẹ̀ evidence ẹ̀ wà a ní archaeology proof ẹ̀ dání so ìyẹn bàbá òfò yẹn ni o bàbá òfò tó jẹ́ pé ó fi okó ẹ̀ dá wàhálà lẹ̀ sí gbogbo ayé lẹ́nu yìí even àwọn tó pè ní ìran ẹ̀gàn náà para wọn lójoojúmọ́. wọ́n para wọn lójoojúmọ́ ni wọ́n lẹ́ni tí wọ́n fẹ́ dáṣọ fún ìyàn tọrùn ẹ̀ láwọn I don't understand why people cannot discern and see that this is Igbo táwọn bàbá yín gan bá gọ̀ as of that time bàbá Kọ́lá Olóòtú torí wọ́n ṣe sọ ń sí pé àwọn bàbá ti yín ló ń ní kó máa paná Adébọ̀rẹ́ ẹ ti jẹ́ ká realize pé Málì lẹ ti wá o tàbí Sẹ̀nìgà bẹ́ẹ̀ ni pé Málì ọ̀ Sẹ̀nìgà lẹ ti wá either of the two àbí bó lè jẹ́ nìjẹ́ ẹ kàn ti pẹ́ ni so ẹ ti gbọ́ èdè bíi tàwọn tó kù bẹ́ẹ̀ ni torí àwọn ará Málì àwọn ará nìjẹ́ àwọn ará Sẹ̀nìgà àwọn ló kọ́ èdè wọ́n bẹ̀rẹ̀ ti sọ pé kí àlá àwọn kó paná adébọrẹ́ báwo làwọn tó wà nílé tó jẹ́ indigenous ṣe máa ní pé kán paná adébọrẹ́ so àwọn tó ń brainwash àwọn ọmọ tó padà dé ló wá ń sọ kọ́ntọ̀kọ̀tàn but àwọn wo ló bẹ̀rẹ̀ ẹ̀ àwọn bàbá yín ló bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ kúkú sọ èmi kọ́ mo sọ ẹ wo ẹ̀yin tèmi ẹ ṣe you are putting the show to the end because of the time ẹ̀yin àwa la máa wá ẹ̀yin náà la máa bá ọ láṣẹ Èdùmàrè kò ní sú wa.